الحمد لله الذي أمر بالإحسان إلى الأيتام والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أدوبة لدو الله وباوا أبا الله أبا تيوبا ولا شيء توني كما سيدادا سوى موروكا àwọn ọmọ tí bàbá wọn ti dágbére fáyé tí wọ́n ti wà nínú sàárè tí wọ́n oníkà máa ṣe dáadáa sí wọn nítorí oríire tá a ṣe ń bẹ̀ àtàwọn ọmọ yìí wasalaatu wasalaamu ala nabiyina muhammadin anu ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́mọ̀ òjíṣẹ́ ọlọ́run anábọ̀ muhammad wa ala ali wa sahabihi kó sì bá gbogbo àwọn aráàlú àtàwọn sahaba àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yẹ́ miami tí a ń gbọ́ mi ìtí a bá ní sọ̀rọ̀ lásìkò yìí òun náà ni al ìmá sọ owó àwọn ọmọ òrukàn ìmá fún àwọn ọmọ òrukàn lówó wọn ìmá dá owó àwọn ọmọ òrukàn padà sọ́dọ̀ wọn wọ́n kò tóra tó akílì àmúwálì yàtàmà àti ewu tọ́wà fún kéèyàn máa jẹ owó ọmọ òrukàn mọ́lẹ̀ ẹ̀yọ́ miami ẹ̀sìn Islam ẹ̀sìn àpọ́nlé ni ẹ̀sìn tó ṣètò fún gbogbo àwọn ẹ̀dá ọlọ́run bí wọ́n sì máa rí rọrùn nílé ayé tí wọ́n wá ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó jẹ́ òye wa ilé ayé yóò padà tán àwọn ẹ̀dá á máa kú mẹ́ lọ́kọ̀ọ̀kan ọlọ́run wá ṣètò fún alààyè ọlọ́run tún ṣètò fáwọn ọmọ rẹ̀ tí wọ́n bá sí láyé mọ́ ìmọ̀tọ́jú ọmọ orúkàn kàfàdà tó lè yẹ tí ká máa tọ́jú ọmọ òrukàn ká máa sàánú ẹ̀ mínàlẹ̀ ìbàdá tó zọ́hìrọ̀ ọ wà nínú àwọn ìjọsìn tá a máa rí báyìí lára mùsùlùmí tá a fi mọ̀ pé ọgbọ́lọ́gbọ́ lóòótọ́ àlìyẹtì ta ni wọ́n pè lọ́mọ òrukàn wọ́n máa máta abúhù wọ́n wọ̀ sọ̀fì òun náà lẹni tí bàbá rẹ̀ kú tó sì jọmọ ike ẹni tí bàbá rẹ̀ kú tọjọmọ ike ìtumọ̀ ẹni pé tó wáyé pé ìyá rẹ̀ lọ́ kú tí bàbá wà láyé kì í sọmọ òrukàn tó bá jẹ́ pé ó ti bàlágà ó ti dàgbà ó ti kúrò lọ́mọ òrukàn wọ́n mọ̀ bá ta abúhú ẹni tí bàbá rẹ̀ jáde láyé wọ́n wọ̀ sọ́kìrì tó sì jọmọ kékeré tí ò ti bàlágà tó bá ti bàlágà ó ti kúrò lọ́mọ òrukàn tá a bá ràn lọ́wọ́ àáràn lọ́wọ́ bẹ́bí pé àáràn ọ̀kan nínú àwọn mùsùlùmí tó ní bùkátà lọ́wọ́ ni kì í ṣe pé àáràn ọmọ lọ́wọ́ mọ́ nígbò ti bàlágà àmúwádùú yàtá máa ẹ̀yọ́ máa yá mi dúkìá àwọn ọmọ òrukàn tí bàbá fi ilẹ̀ iye alimọ̀tàlákàtú wọnùkúdú alẹ́tì tára kaláhùn àbá òun òun náà ni àwọn owó àti gbogbo àwọn properties tí òkú fi sílẹ̀ tí bàbá ọmọ yẹn fi sílẹ̀ àníwáwò amúwá eréṣiṣẹ́ àwọn nǹkan dúkìá owó òun náà ni bàbá ọmọ òrukàn máa fi sílẹ̀ ó lè jẹ́ cash tó wà lọ́wọ́ àbọ̀wà ní báńkì ó lè jẹ́ ilẹ̀ ó lè jẹ́ lé ó lè jẹ́ nǹkan gùn bíi mọ́tò ọ̀kadà kẹ̀kẹ́ náà pẹ̀fọ̀ àbáwọn nǹkan míì náà tá a máa ń gùn ó lè jásọ ó lè jẹ́ góòdì ó lè jẹ́ sílvà àti gbogbo àwọn nǹkan tí èèyàn máa ń fi ilẹ̀ sílẹ̀ ayé tó pé yọ́ọ́ máa wúlò fọmọ òrukàn. akílù máa lè yẹ tí mi kẹ̀bí ẹ̀dá mi kaba ìdùnnú ká máa wá jẹ owó ọmọ òrukàn mọ́lẹ̀ bóyá ìwọ́dẹ̀gbọ́n àbúrò rẹ ló kú àwọn pọ́pátì àbúrò rẹ bẹ lọ́wọ́ rẹ àbíwọ̀lẹ̀ àbúrò ẹ̀gbọ́n rẹ ló kú àwọn pọ́pátì àwọn yòókù rẹ ń bẹ lọ́wọ́ ẹ àbíbẹ́sì ìwọ jẹ́ àgbà bàbá tó pé ọmọ rẹ ṣaláìsí àwọn pọ́pátì ọmọ ọmọ rẹ ń bẹ lọ́wọ́ rẹ. àbáwá tí ó jẹ́ pé a ń gbìyànjú wípé a fẹ́ máa gbàrà lọ́wọ́ fún àwọn ọmọ òrukàn gbogbo àwa tí a bá kankun sí dúkìá ọmọ òrukàn àbọ̀rẹ́ rẹ bóyá ọ̀rẹ́ rẹ òfin kan fún àwọn ọmọ rẹ̀ àmọ́ wọ́n tiẹ̀ lọ́wà wọ́jọ́ rẹ̀ ẹnìkan oṣù mọ̀ lẹ́yìn gbogbo ẹni tí ọba ti rí i pé dúkìá ọmọ olùkàn lọ́wọ́ lọ́wọ́ òun àkọ́mọ̀ pé a iṣẹ́ ńlá ni o káwá jẹ owó yìí mọ́lẹ̀ ọjọ́ ọ̀kan nínú àwọn iṣẹ́ ńlá wọ̀mínà lè mọ̀ bí port asaba ó tún wá jẹ́ kan nínú àwọn nǹkan méje tánàbì ní máa ń pààyàn rùn ẹ̀ṣẹ̀ ńlá ni gbogbo tí ọba ti mú yàn wọná lọ́rùn ó ti kú lẹ́sẹ̀ kékeré ọlọ́mọṣọ́ ọlọ́mọ aná ànábì wa sallallahu alayhi wa sallam anábì ní ẹjẹ tẹ́ni bu asábà àti mọ́bì kọ́t anábì ní ẹjìnà sí àwọn nǹkan méje tí máa ń pààyàn rùn ẹ ẹ máa ń pààyàn rùn láyé bí tọ́badíjú àlùkìyàmà yóò tún wá sọ ìyàdọ́ máa ná kíyà ya Rasulullah àwọn sàhábà wọn wá bẹ anábì pé òjíṣẹ́ ọlọ́run máa hùn àwọn nǹkan méje wo ní pààyàn rùn anábì ní aṣíríkù billah kéèyàn máa ṣẹbọ pẹ̀lú ọlọ́run wọ sẹ́hìrú kéèyàn máa ṣoògùn ẹbọ yàtọ̀ sóògùn wòsàn wa qatlu nafsi allati harama Allahu illa bil àbí kéèyàn máa pa èmi kéèyàn máa pa àwọn èèyàn tí wọ́n sì lẹ́tọ̀ọ́ sí ká pa wọn wà á kìlọ̀ rí bá ká máa jẹ owó èlé ànábì wa kà ànábì ní wà á kìlọ̀ máa lè yẹtì ibi tá à ń lọ́gán nìyẹn ànábì ní àti kéèyàn máa jẹ owó ọmọ òrukàn mọ́lẹ̀ dúkìá ọmọ òrukàn tó wà lọ́wọ́ rẹ ègún ni o owó ọmọ òrukàn tó wà lápò rẹ hey àmánà ni o tàwáàdà lọ́wọ́ akílà wálé yàtàmà àti náà ọlọ́run lérí fún gbogbo ẹni tí máa ń jẹ owó ọmọ òrukàn ọlọ́run lérí fún wọn pé yàtọ̀ sí wàhálà tí wọ́n rí láyé lọ́wọ́dájú àlùkìyàmà wọ́n bọ̀ wá wọná ọlọ́mọṣẹ́wá lọ́mọ náà o gbogbo àmánà ọmọ òrukàn tí ń bẹ lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́mọṣà ti á kó sílẹ̀ ní pípé kọ́lọ́ nínú sọ́tún nìsá quran 4 aya ilẹ̀ kẹwàá ọlọ́wọ́ bá ní a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́ bá ní innal ladhina ya'kuluna amwalal yatama dhulma ọlọ́wọ́ bá ní gbogbo àwọn tí wọ́n ń jẹ owó àwọn ọmọ òrukàn mọ́lẹ̀ nítàbùsí wọ́n gbogbo òfin kọ́lé òfin ramato òfin gbádùn ayé òfin jẹ òfin mu òfin tó àwọn ọmọ jẹ ọlọ́run bá ní gbogbo ẹni tó bá wù kọ́ máa jẹ owó àwọn ọmọ òrukàn mẹ́lẹ̀ nítàbọ̀sí ìnáma ya kúrú nàbí ìbùtún ní ìnáàrọ̀ ọlọ́run bá ní iná ní jẹ síkùn rẹ o sọmọgbé mẹ́rin bá jẹ náà síkùn kò ní balance ìtọ́lọ̀ sọ ní pé ní balance láyé ìṣòro kan yóò máa pààrọ̀ kan fún ọ ní bọ́ba tí kò ní wàhálà tó tó ń bọ́ sí wàhálà míì ọlọ́run bá ní wọ́sàyẹ̀ṣùláwò na sàáyìnrọ̀ lẹ́yìn náà wọ́n padà wá wọ́n náà sàáyìnrì iná tó gbóná iná àwọn tí wọ́n ń jẹ owó ọmọ òrukàn orúkọ rẹ̀ sàáyìnrì ọlọ́ni wọ́n padà wá jóná nìsá àkọ́ràfọ́ ayẹlẹ́kẹ̀wá ọlọ́run mọ̀sọ̀ ọlọ́mọ náà òróǹro owó ọmọ òrukàn àìdébẹ̀ ọ̀gbọ́dọ̀ fọ́sí máa lúwa o bọ́ sọ̀rọ̀ ìtọ́lọ̀ náà wọ́n ṣe ìdí òṣèlú náà níjọ́ àlùkìyàmù torí wọ́n kú lówó yẹn àwọn ọmọ yẹn lónìí bàbá wọn lọ́wọ́ àlà bàbá wọn lọ́dààmú bàbá wọn ló kó sínú fìtínà ayé tó dààmú kó tó rówó yẹn kó jọ ọwọ́ fi kalẹ̀ torí káwọn ọmọdé kan wà máa ráre ìwọ́ wá fa ọmọ yẹn lẹ̀ wọ́n wá ń ráre owó sì ń bẹ̀ lọ́wọ́ rẹ̀ ọ̀ka sọ wọn fún wọn ògbé fún wọn ọ̀jẹ̀lẹ̀ ó ti ná gbogbo owó yín ẹ̀fílẹ̀ fọlọ́run ẹ̀fílẹ̀ gbogbo ẹni bá náwó àwọn ọmọ òrukàn ọlọ́run ni yóò wọná lọ́rùn o wọ́n ní ìjọba múyàn wọná lọ́rùn yóò kọ́kọ́ ti dàyàn láàmúláyé ń bí ọlọ́mọdé àríwá alàlẹ́ ayé òmọdé àrí fìtínà lómi àṣàṣí ní pé ogun ìdílé ikọ́ owó lówó owó ọmọ òrukàn tó ti rú mọ́wó rẹ̀ ọlọ́fà wàhálà àlẹ́bọ̀ àwọn afẹ́fẹ́ tó wà láàmú wà ara rẹ̀ náà ni pé ká tọ́jú ẹ̀ ká tọ́jú owó àwọn ọmọ òrukàn ká tọ́jú ẹ̀ kó wà lákọọ́lẹ̀ ká wá fún àwọn ọmọ yẹn lówó yẹn nígbà tí wọ́n bá ti gbọ́n tó bá kó ọmọ òrukàn fún ọmọ tí ò ti gbọ́n ọmọ ọdún mẹ́jọ ọmọ ọdún mẹ́wàá okó ten million twenty million lé lọ́wọ́ yóò sọ owó yẹn lófò ìwọ àti ẹ̀lẹ́jọ́ ṣe lófò torí pé kò ti gbọ́n kò ti bàlágà kò tí mọ̀ tó sọ́sì ara àwọn máa tọ́jú owó àwọn ọmọ òrukàn òun náà ní ká máa fi tọ́jú wọn nígbà wọn ò tí dàgbà tí wọ́n ti wá dàgbà ká da owó náà padà fún wọn nígbà wo ni wọ́n dàgbà nígbà wọn bá ti bàlágà ni tóbìnrin ni wọ́n bá tún ṣe mẹ́sẹ̀sán ẹ pé ó ti gbọ́n ẹ̀dẹ́wọ̀ ẹ̀ padà fún èyí ọkùnrin títí ńlá là títí ń da nǹkan sára ó ti gbọ́n ó ti nírun lábẹ́ ó ti gbọ́n ó ti bàlágà ní ẹ̀sìn wa ọba ti tó fẹ́yàwó tó ti bàlágà ọlọ́wọ́n bá ní ẹ̀dá owó rẹ̀ padà fún ẹkọ́ wọn lé wọn lọ́wọ́ ẹ̀yìn kẹ́ni bá ní wọ́n bí tẹ́lú ní yàtá máa bá ní ẹ̀kẹ́dùrù alìyàtá máa bá ní ẹgbìyànjú kẹtẹ́sì wọn wò ẹgbìyànjú kẹrí pé wọ́n mọ calculation àtà ìdá abalagu nìka tẹ́ bá ti tẹ́sì wọn tẹ́lí pé wọ́n mọ̀ ṣirò tí wọ́n bá ti bàlágà tí wọ́n mọ̀ sírò tí wọ́n ṣe dèrè rìn ọlọ́run yẹ kó wọn lé wọn lọ́wọ́ o tí wọ́n bá ti tó fẹ́yàwó ìdá abalagun ní káà ẹ̀rí. fàyínní anastum mina umurushida ọlọ́run bá ní tẹ́ bá ti rí i pé wọ́n ti dọ́tun mọ́ yàtọ̀ sósì kì í sàtọ̀ kì í ṣe dèrè rìn kì í ṣe wèrè. fàtífà òun ilé ìhìn amúhàlà ìsọ̀rọ̀fà ọlọ́run ní ẹ má máa jẹ ẹ má máa jẹ jẹkújẹ ẹ má jẹ jẹkújẹ ẹ má ṣàbòsí fún wọn o ẹ má jẹ níjẹ àpà wọ́n bí dára ń yàtúbárù kẹ́ fún wọn ní nǹkan wọn ẹ tètè fún wọn nígbà wọn bá ti dàgbà ẹ má jẹ ọpẹ́ tí wọ́n bá ti dàgbà ẹ yára sàṣà ẹ kò lé wọn lọ́wọ́ ẹ má jí kọ́ wọ̀ yín lójú owó yín kọ́ ọ̀rọ̀ ní lọ́dọ̀ wọn àmọ́ bẹ́yìn bá jẹ́ iná ní nípò tí yín ọlọ́run ni wọ́n máa ká nìkẹ́ níyàn ẹni tó bá wá ní arísìkí láàrin yín nínú ẹ̀yìn tí owó ọmọ kan bẹ lọ́wọ́ yín ọlọ́run kẹwọ́n náà gbogbo owó ọmọ kan tó wà lọ́wọ́ rẹ̀ kò ju one million lọ ìwọ́n sì níbi twenty million látàdí tọ́nu náà ọlọ́run bá ní wọ́n tí a bá tẹ̀ láà tó wọ ọmọ orúkọ tó máa ń bẹ lọ́wọ́ rẹ̀ fálẹ̀ yẹn torí ìwọ tẹ́bi ọ̀pá ọmọdé bí ọwọ́ o ọlọ́run bá ní kájú kò ẹ̀sán ọjọ́ àlùkẹ́ àmọ̀ ní ọmọ retí mọ́mú owó yẹ láti fi ṣe ìgbádùn ayé jọ padà tán wọ́n máa ń ká àná fàkìrọ̀ ọlọ́run bá ní ẹni tó bá wá dé aláìní kò sí nǹkan kan lọ́wọ́ ẹ̀ owó ọmọdúnkan sì wà lọ́wọ́ rẹ̀ kọ̀ wá ní jọ́jẹ̀ faniyá akol ọlọ́run kọ́ jẹ ẹ̀rì jíjẹ ọlọ́run kọ́ jẹ faniyá akol bil ma'ruf kọjẹ ń bẹ̀ ẹnu wọn bá ẹnu wọn bá tọ́jẹ́ pé yóò gbé dúró tó fi sẹ̀mí láti máa tọ́jú àwọn ọmọ kan kò sówó kankan lọ́wọ́ ẹ̀ ó sì múra sẹ̀mó five kg nínú owó àwọn ọmọ òrukàn àwọn ọmọ òrukàn jẹun lábẹ́rẹ̀ wọ́n ní kò náà bá wọn jẹun bẹ́ẹ̀ kọ́dà àwọn afá kan sọ débi pé èso àmàlà tó jẹ ìyẹn kọ́gbà pé òun yá ni níjọ́ tí ọlọ́run bá mú gbà láyè wá kọ́dá dèdè sọ àmàlà kan yẹn padà fún àwọn ọmọ yẹn padà fàlìyá kúrú màrúfù àwọn bá kan tún sí ibi pé o lè yá owó níwọ̀n bá tí ó fi sẹ̀mí tó fi lè tọ́jú àwọn ọmọ yìí kọ́ wá gbà kóhùn yá ni yọ padà dá padà àwọn bá kan àwọn ní àní tọ́wájẹ́ kóhùn ní bá mójútó kọ́ńpìnì àwọn ọmọdé kan tí ń mójútó oko wọn tí wọ́n fi sílẹ̀ ọjà tí wọ́n fi sílẹ̀ tí wọ́n fẹ́ kọ́ parun ilé oníbójútó àwọn ilé yẹn àwọn tẹ́lẹ̀ ti pọ̀ rẹpẹtẹ tí wọ́n gbé bẹ́ẹ̀ ẹni ní wá mójú tó nílọ níbọ̀ wọ́n ní lèdè owó oṣù táwọn fún ẹjẹ́ǹtì èrò náà ní kóun náà yọ tó bá jẹ́ pé kó bá jẹ́ ẹni tí ò ní fàyídà fàtún ilé yín amúwádàhùn ọlọ́wọ́n bá ní tó bá wá di àsìkò tẹ́ fẹ́ dá owó wọn padà fún wa ẹ má dá padà fún wọn kọ̀rọ̀ ẹ má dá padà fún wa nínú òkùnkùn ẹ mẹ́jọ jẹ́ èèyàn àtàwọn nìkan ilẹ̀ ń dá owó padà fúnra yín fàáṣíhìdú àléhìn ọlọ́wọ́n bá ní ẹwọ́ àwọn èèyàn tí ó jẹ́rìí ẹ mú olùjẹ́rìí lórí ilẹ̀ tọ́ ìwé ilẹ̀ bàbá yín ni o ilẹ̀ tó fúlọ̀ tó fílẹ̀ ilé bàbá yín ni o ìwé ilé ni ọjà bàbá yín tọ́kọ́ ni o ìwé ilẹ̀ ni owó bàbá yín ni o tẹ́bá fẹ́ àdófà owó wọn fún wọn ọlọ́run wọn fa aṣíṣídó aléhìn ọlọ́run bá ní ẹjá wọn yọ jẹ́rìí sí kọ́mọ́ bá dìyàn wọ́n kà fábí láì hasiba ọlọ́run bá ní òun mọ̀ dùn yín lọ́wọ́ ah, Allahu akbar ọlọ́run ló mọ̀ ṣòro jù yín lọ bẹ́ẹ̀ bá ti jàǹbá nínú ìṣòro ọlọ́run lóhun òun mọ̀yẹ òun mọ̀yẹ tí wọ́n kó lẹ̀ òun mọ̀yẹ tí bàbá òkú fi lẹ̀ òun mọ̀yẹ tí bàbá ọmọ fi lẹ̀ bàbá ọmọ orúkàn ọlọ́run lóhun mọ̀yẹ òun sì mọ iye tó yẹ kẹ́ ná tẹ́wá jẹ́ dálíkà sọ́tù nìfà kọ̀lọ̀fọ̀ ayẹlẹ̀ kẹfà lọ́lọ́run ọba aláàtọ̀ sọ fún wa pé owó ọmọ orúkàn ká padà fún wọn o gbogbo àwa tí à ń gbowó ọmọ orúkànjọ́ lábẹ̀rù ọlọ́run o gbogbo àwa tí a jẹ́ àgbáálé àwọn tá a jọ rẹ̀ tá a mọ̀ pé owó àwọn òkú ọ̀run ó wà lọ́wọ́ wa tí wọ́n fílẹ̀ fáwọn ọmọ wọn káwọn jọ dàpọ̀ mọ́ wa o kọ́lọ́mọba aláàkọ́mọ́sá sánú ẹni kọ̀ọ̀kan wa gbogbo ẹni máa ń tọ́jú ọmọ òrukàn wọ́n tọ́jú owó ẹ̀ ọ̀hún lóúnjẹ ọ̀hún lásọ ó wá dọ́wọ́ ẹ̀ padà fún kílẹ̀ san tiẹ̀ nílé ayé mi alákọ̀ọ́kọ́ ẹ̀san rẹ̀ ni pé ọlọ́wọ́ bá aláwọ̀ yọ òun náà kúrò nínú ṣòro anábíwá muhammad ní mọ́nà fásà mọ́mí ní kúrìbà ẹni bá gbé ìṣòro kú fọmọ ìyá rẹ̀ ní fásà aláwọ̀ á kúrìbà tẹ̀mí kúrò bí yọ̀ mìíràn kìyàmà nínú àwọn ìṣòro gbẹ́lì kìyàmà àti ìṣòro ayé ọlọ́wọ́ gbé kú ọlọ́run ọba aláàtó ní kọ́ sọ owó ọmọ ọlọ́mọ owó tiẹ̀ náà ní bọ́ sígbó atú owó rẹ̀ ní bọ́ sọ́wọ́ lè dúkìá rẹ̀ ní bọ́ sọ́wọ́ àwọn ọ̀daràn ọwọ́ àwọn tí yọ bọ́ sí àwọn tí yọ padà sànú àwọn ọmọ tiẹ̀ náà ní torí òun náà sànú àwọn ọmọ ẹlòmíì aljaza'u min jinsil amal aljaza'u li ihsan illa li ihsan bá ní mi ṣe dáadáa yọ gbé dáadáa lẹ́yìn náà ọmọ yìí náà wọ́n máa ṣàdúrà fún ipe ah ẹ̀sìn gbówó kalẹ̀ ẹ tọ́jú wa lẹ́yìn bàbá wa tí bàbá wa ò rí yín mọ́ àdúrà tó máa ń ṣe fún yọ́ máa mú tọ́ba adúgbò àlùkìyàmà ẹni yóò wà lọ́nà ìjókòó lẹ́gbẹ̀ẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ànábì náà ana wa kafilul yatimi fil jannati hakaza ànábì lẹ́mi àtẹnidí ń tọ́jú ọmọ òrukàn nínú àlùjánná àjọ ìjókòó lẹ́ni wa ashara bisababati bisababati wal wusta wa fi ìka ìfábẹ̀lá àti ìkáàrin gbogbo ànábì wa fi sẹ́gbẹ̀ẹ́ ara wọn ànábì ní bíbí ìdíje wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn ìdímọ̀ yá yìí bẹ́ẹ̀ náà lèmi àtẹni tí gbẹ́dọ̀ ọmọ olùkàn láti ju kúrò àlùjànnà ọgbọ́n ni wọ́n sọ fún ọ ní pé àlùjànnà fẹ̀rẹ̀ lọ́sùn lọ́lọ́ lè jòkó sí lọ́lọ́ lè sinmi mbẹ́ tó bá tájú kù nínú owó ọmọ olùkàn ah, owó ọmọ olùkàn ojú ọ̀tẹ́yìn mọ́ bàbá rẹ̀ ò sí láyé mọ́ dúkìá àwọn ọmọ olùkàn tó wà lọ́wọ́ rẹ̀ mọ́sà ìkó kalẹ̀ ṣẹwàá làwọn táwọn bẹ̀rẹ̀ ayé táwọn náà kó dúkìá jọ ká máa kójọ nítorí ọjọ́ alẹ́ ká sì má jẹ́ òdi ẹ̀sìn wa lọ́wọ́ torí ẹ̀sìn wọn béèrè lọ́rùn òun ní béèrè dúkìá lọ́wọ́ rẹ̀ gbogbo àwa tí ẹ̀rú bá ń bà wáyé pé ah, àbàṣẹ wa dákẹ́ nìsín sáwọn ọmọ yóò ní díyà báyìí sáwọn ọmọ yóò ní láre ta ló kù ojú mọ́ aṣojú ẹni kò tó aṣèyíndẹ́ni wọ́n ní aṣèyíndẹ́ni wọ́n ní wọ́n tó nǹkan láyé wọ́n wọ́pọ̀ láyé mọ́ tí wọ́n bá ti jẹ́yàn dáadáa dúkìá rẹ̀ ò ní láàrin àwọn ọmọ rẹ̀ ò ní láàrin ọlọ́run gbé tan arákùnrin kan wá nínú suratul kahf nígbà tí ń sọ̀tàn ànábì musa àti khidir ànábì musa àti khidir nígbà wọ́n délu kan khidir ní ìwọ musa ilé àlàpà kalẹ̀ ní àtúnkọ́ o musa ní àtúnkọ́ ta ó fún wa lówó oníkòsówó a sì ọlọ́run lára ẹni ọlọ́ọ̀bá aláwọ̀ sọ̀rọ̀ nípa ilé tó wó yẹn ó ní wàá mọ̀lì jìdáàrù ọlọ́ọ̀bá ní ẹ̀rí ilé tí ó wó tí kílírù àti musa tí wọ́n tún kọ́ yẹn fàkánà lẹ́gùn láàmẹ́yìn ní yẹtí mẹ́rin àwọn ọmọ òrukàn méjì lónìí bàbá wọn ti jáde láyé àwọn ọmọ yẹn ń sìn rìn káàkiri tí wọ́n sọ́fà láàrin ìlú yẹtí mẹ́rin fílímù adínà wọ́n wà láàrin ìlú wọn owó rẹpẹtẹ kanzu lahuma kanzu àwọn góòdì tó pọ̀ rẹpẹtẹ owó ńlá wakana abuhuma saliha ọlọ́wọ́n bá ní torí pé bàbá wọn jẹ́ èèyàn rẹ̀ torí pé bàbá wọn jẹ́ èèyàn rẹ̀ iná àlàfi ní kí Khediru àti anabi Musa wọ́n lè tó lé náà káwọn ọmọ yẹn kan lè padà síbẹ̀ Eh, tí wọ́n sì ti padà síbẹ̀ wọ́n lò ní dúkìá bàbá wọn wọ́n sì padà síbẹ̀ lóòótọ́ wọ́n padà gbẹ́lẹ̀ wọ́n padà rí pé owó tabua owó ńláńlá owó tọ́pọ̀ rẹpẹtẹ ń bẹ nínú yàrá nínú àwọn yàrá náà àwọn ọmọ yẹn wọ́n sí àpótí náà wọ́n di olówó wọ́n di ọlọ́lá wọ́n kọ́lé káàkiri àwọn náà ń sànú àwọn èèyàn káàkiri wọ́n di ẹni ńlá láàrin ìlú torí kí náà lọ́wọ́ bá aláàfin sọ owó wọn nítorí pé bàbá wọn jẹ́ èèyàn dáadáa àjẹpẹ́tọ̀ bá jẹ́ èèyàn dáadáa èyí ọ̀la palẹ́ ara wọn máa rẹ̀ tọ́ba sí láyé náà aládáadáa tó yẹn máa wá ń ṣe òun náà ní kéèyàn máa tọ́jú ọmọ òrukàn aládáadáa tó yẹn máa ń ṣe òun náà ní kéèyàn máa dáwó síbi wọn bá ti ń tọ́jú ọmọ òrukàn aládáadáa tó yẹn ń ṣe òun náà ní kéèyàn sọ owó ọmọ òrukàn kéèyàn máa jẹ ọ́rá mọ́yàn lọ́wọ́ kọ́lọ́mọba kọ́wọ́lá agbára ẹ̀ kọ́wọ́lá àánú ẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́mọsàsíwálẹ̀ kọ́lọ́mọba ọ̀rọ̀ wọn lọ́rọ̀ kọ́lọ́mọba wa kájú wọn kó níbi owó ọmọ òrukàn kọ́lọ́mọba Allah kọ́ba wa ṣe àti ìbọ̀tán dáadáa fáwọn náà kọ́ba tọ́jú àwọn ọmọ olóbi ayé wọn àti lẹ́yìn wọn gbogbo àtàndá tọ́dọ́ kọ́bọ̀ lérí àwọn ọmọ òrukàn lẹ́ni ìwẹ̀ tá a ti ń ṣe ọlọ́mọba Allah ọmọọṣà ìgbà lẹ́sìn fẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo àwọn ọmọ náà kọ́lọ́mọdé wọn dààmú gbogbo àwọn ọmọ náà kọ́lọ́mọdé wọn ráre gbogbo àwọn ọmọ náà kọ́lọ́mọdé wọn láàfẹ́sìn kó sọ wọn ní olóríire kó kọba ṣe wọ́n ní èèyàn láláyé kójú wúlò fáwùjọ gbogbo àwọn náà ọlọ́mọsàjà láti bọ̀tán dáadáa kọlọ́mọba lẹ́mìí wà tàlàáfíà kọlọ́mọba aláà kọmọjà ọmọ wọn ṣáájú wa mọjà ọmọ sàárẹ̀ ọmọ kọlọ́mọba aláà kókún wa arísìkí táwọn ọmọ mẹ́ta máa fi tọ́jú ọmọ olùkà kọlọ́mọsà ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa subhanaka allahumma wa bihamdika